Love is in the air, wear face masks. No matter the matter, oh, I'll be rich till I die. Akija, Akiyi, Akiyi, I'll be rich till I die. Bẹ́ẹ̀ ni o, Akiyi dáadáa. Akiyi káàkiri àgbáláyé, Akiyi ní UK, Akiyi ní London, Akiyi ní Nigeria, Akiyi ní Port Harcourt. <laughs> you know? <laughs> akínyìn níbi wọn tẹ́tí rí wa káàkiri àgbálá ayé ètò tí a gbé kalẹ̀ lórí Orísun tẹlifíṣọ̀n fún ìgbáládùn tó yanrantí. Yusuf Olúbùsọ̀lá lórúkọ tèmi aka funky girl aka funky ọmọ ẹlẹ́tọ̀gbàsí tó dùn tó kì tó yí gbogbo màá máa bèrè lọ́wọ́ yín ní gbogbo ìgbà ṣàlàáfíà lẹ́wà gbogbo ilé ńkọ́ lọ́dọ̀ ti tèmi ò ìdùnnú a máa ṣe fún yín ni a ti bẹ̀rẹ̀ ètò lónípẹrẹwu ẹ̀yin náà ti mọ̀ pé lórí ètò yẹn ní àǹfààní púpọ̀ láti tẹ gbogbo àwọn àtẹ̀ránṣẹ́ back to back àtOrísun TV lórí Facebook àtOrísun TV lórí Twitter àtOrísun TV lórí Instagram ẹ lè drop ẹ sọ́dọ̀ tèmi náà àtìsúb Olúbùsọ́lá bí tòtí bá ṣe ṣe ń lọ báyìí bẹ ṣe ń gbádùn ẹ báyìí orin tẹ fẹ́ gbogbo ẹ pátá ní pátá ẹ máa ṣe kí ni ẹ máa drop ẹ back to back. Hmm ìlú yóò dùn ìlú yóò rọgbọ kí ló ṣẹlẹ̀ ah tẹ́tí rí fídíòsì tó trend màmá yẹn tún ṣe kí ni wọ́n tún fọ́ aṣọ ní báǹkì ẹ yé ṣe kí ni ẹ yé gbófòfò kiri nípa nàìjíríà mọ́ ẹ yé ro ìlú tó kún fún wàrà àti oyin ẹ yé ro pin tẹ bá jí làárọ̀ bí Bùsọ́lá báyìí God bless Nigeria. God bless Nigeria. God bless Nigeria. God bless. Òun ló yẹ ká máa sọ àmẹ́lòmí tó bá jí làárọ̀ báyìí. Hey! Èpè ńlá ńlá ni. Ẹ wọ́n tún ti ṣe owó tuntun jáde o. Àwọn kìíní kan kìíní kan. Àwọn àmọ̀mọ́. Ẹ jẹ́ ká dẹ́kun ìwà bàjẹ́ èébú àti èpè fún ìlú yìí ẹ wo nílùú òkè lọ́hùn tẹ bá ń gbọ́ god bless america god bless america wọ́n ní àpèmọ́ra ẹni òun ni Tèmídire tó bá ní god bless me god bless me god bless me god we keep blessing you àmọ́ tó bá ní pé ah òdìkejì èpèlé ní fún ìlú yìí èpèlé ní lọ́la fún ìlú yìí báwo gan-an lọ́lọ́run ṣe fẹ́ sọ̀kalẹ̀ wá ṣe kí ni wọ́n á ràn wá lọ́wọ́ ìlú yìí ò da, ìlú yìí ò dáa ìlú yìí ò dáa mọ́mì dádì sísítà mi have you taken a step to take a step láti gba PVC yẹ ìwọ ló máa fi ọwọ́ ara ẹ̀ báyìí ló máa fi dìgbò fún ẹni tó o nífẹ̀ẹ́ sí jù wọ́n ti ń sọ wọ́n sọ níwájú wọ́n sọ lẹ́yìn wọn ni wípé ọwọ́ wa báyìí la máa fi ṣe ni la máa fi mú nǹkan rere jáde ẹni tí wọ́n fi òpó ṣe kíni tó dùn ún rí tó yanrantí tó dúró dáadáa òun ni kò ṣe ni kò dìgbò fún àmọ́ ó wá di ọjọ́ ìdìgbò ẹ wá jókòó sílé ẹ dáadákun bóòtù wo ló hàn jù kíní kan láì gbé ìgbésẹ̀ we are just wasting our time ẹ jẹ́ ká ṣe kíni káwọn náà gbé ìgbésẹ̀ láti gba PVC wa wọ́n ti gbówó tuntun jáde owó yẹn ò circulate ta ló sọ fún yín bó bá tiẹ̀ bímọ tuntun gan pàápàá ṣé bẹ́ẹ̀ ló ṣe máa ń dàgbà gbòm no kò ní dàgbà bẹ́ẹ̀ yẹn ó máa máa take time díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni kó tó dàgbà ẹ má wọṣọ funfun jáde o tẹ bá wọṣọ funfun jáde bí owó yẹn bá ti ṣe kí ni bó bá kàn yín lápò bójú bá rọ̀ pẹ́rẹ́ yóò kọ́ lọ ní mọ́mí dáàdì ẹ jẹ́ ká take it easy owó yẹn ò tiẹ̀ dé rí àwa rárá nígbà tí mo lọ gbowó níbi irin kò ṣe kíní kò ṣe ẹ jẹ́ ká máa san bó tiẹ̀ bá rí bẹ́ẹ̀ bá tiẹ̀ rí bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa mú mọ́ra ká máa gbàdúrà pé ah owó yẹn ti jáde lágbára Ọlọ́run máa ṣàkúlẹ̀ tí o fẹ́ wá ti dín láàárọ̀ ah ọmọ tuntun tó bí nàìjíríà owó tuntun yìí ó máa sakuléètì ah lágbọ́rọ̀ lọ́hùn irun yẹn ó máa ṣe kí ni ó máa pọ̀wó jáde o kí ló ṣẹlẹ̀ kí nìkan kí nìkan àti gbogbo àwọn tá à ń gbóríṣiríṣi nǹkan kúrò ní social media mi máa sọ nǹkan mi báyìí abú olórí ìlú abú ọ̀dọ́ ìlú ẹ jẹ́ ká ṣe kí ni ká tẹ́jọ́ ká dẹ̀ ṣe kí ni ká nífẹ̀ẹ́ ara wa dáadáa ní ìlú tó kún fún wàrà àti oyin. Yusuf Olúbùsọ̀lá lórúkọ tèmi aka Funky Girl and I love Nigeria super duper. Ẹ jẹ́ ká dókè lọ́n ká lọ fi ẹsẹ̀ rájò pẹ̀lú orin Àṣàkẹ́mi Yòówùgà tí a bá padà dé a máa tẹ̀síwájú akin o. Ẹ káàbọ̀ padà sórí ètò ètò yín akin o yẹ́sọ́ mo lérò pé gbádùn orin tí mo fún yẹn láti ọwọ́ Ọlọ́ládémi Àṣàkẹ́ yoga yes, yẹsẹ yoga ó jẹ́ ìkan nínú àwọn orin tó ń trend lọ́wọ́lọ́wọ́ àti bẹ̀rẹ̀ ètò lóní pẹrẹwu náà nìyẹn kí la wá fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí hmm. caregiver àwọn tí wọ́n máa ń báyàn tọ́mọ tí wọ́n máa ń báyàn tọ́ arúgbó àwọn alágbàtọ́ wa káàkiri báwo la ṣe ń tọ́jú wọn báwo náà ṣe ń tọ́jú wa báwo gan ni relationship tó wà láàrin wa ṣe máa gúrégé àti wípé a ní advantages and disadvantages kígan ní ìwúlò àwọn alágbàtọ́ àti ìpalára tí wọ́n máa ń fún wa lọ́lọ́kan òjọ̀kan. tábánikà wò dáadáa a nílò alágbàtọ́ yẹn caregiver fún àwọn arúgbó wa yes so it may not be your home àwọn náà máa máa ṣe kí náà máa tọ́jú arúgbó pàápàá tó dájẹ́ pé arúgbó tán ti dàgbà ẹ mọ̀ tí wọ́n lè dúró lọ tọ̀ dúró lọ gbọ̀nsẹ̀ wọ́n máa ṣe kí ni wọ́n máa ṣètọ́jú wọn lọ́lọ́kan òjọ̀kan. a dẹ̀ tún máa ń ní wọn gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀ àti alágbàtọ́ fún àwọn ọmọ náà pàápàá fún àwọn tó jẹ́ wípé wọ́n ń sábà máa gbélé tán máa ń jáde. pẹ̀lú gbogbo ọ̀nà yìí báwo gan-an lẹ́yìn ṣe máa ń ṣe kí ni máa ní relationship tó dáa pẹ̀lú wọn ìkọ̀kọ̀ mi máa sọ ni wípé ẹ nílò láti ṣe kíni láti tọ́jú wọn because bó ti ṣe ń tọ́jú àwọn arúgbó yín yẹn bó ti ṣe ń tọ́jú àwọn ọmọ yín tó ń tọ́jú dáàdì tó ń tọ́jú everybody yẹn ẹ nílò láti tọ́jú àwọn náà padà kí gbogbo ẹ bá lè prep kó bá lè ṣe kíni kó bá lè gúnrégé torí ẹni tó bá ní alágbàtọ́ ìyẹn caregiver tí ò bá tọ́jú ẹ̀ dáadáa á máa lo àǹfààní àǹfààní búburú tẹ̀ ń ṣe fún yẹn a máa fi tábà àwọn arúgbó yín a máa fi tábà àwọn ọmọ yín a máa fi ṣe oríṣiríṣi ìjàmbá ọgbọ́n kan tí mò ń kan yín nìyẹn o try to ẹlòmíì ní alágbàtọ́ tó jẹ́ pé ó ń jẹ́ kí orí ẹ̀ máa gbóná fẹlifẹli ó máa ń bí nínú àmọ́ ó mọṣẹ́ ṣe tó bá ṣe ń bí nínú yẹn tó dẹ̀ tún mọṣẹ́ ṣe yẹn ẹ rámára pé ìfẹ́ hàn dáadáa torí pé kíni tẹ́ ẹ̀ bá sílé ẹ ò mọ gúdúgúdú méje yáyá mẹ́fà tó ń gbéṣe pẹ̀lú àwọn tẹni kó máa tọ́jú. àǹfààní gan-an wo ló wá wà lára àwọn caregiver ìyẹn tẹ máa ń ṣe kíni tẹ máa ń fún ní àǹfààní láti tọ́jú àwọn ọmọ yín àti tọ́jú àwọn arúgbó yín oríṣiríṣi àwọn alágbàtọ́ náà ti sọ ilé di ńlá bẹ́ẹ̀ ni mo sì máa sọ ti bàjẹ́ wọn oríṣiríṣi alágbàtọ́ ló ti ṣe kí ni ló ti sọ lédi nílá ló ti tọ́jú àwọn ọmọ ìmí báyìí tó bá ti ṣe ń wọlé wọn báyìí ó mọ̀ wípé kọ́ assignment òun ni pé kóun tọ́jú arúgbó kọ́ assignment òun ni kóun tọ́jú àwọn ọmọ ẹ máa rí àwọn alágbàtọ́ mi ẹ máa ní olúwa o tí àtọ̀run náà ti wá ni ṣé family member yín ni wọ́n ni torí pé kí ni ẹ ti ṣe dáadáa sí wọn ni alágbàtọ́ mi ẹ ṣe dáadáa sí o àmọ́ òun máa ṣe dáadáa ní gbogbo ìgbà fún yín irú àwọn alágbàtọ́ yẹn la máa máa gbórí pé sáàkì o ọmọ lélẹ̀ àǹtí lélẹ̀ ẹ̀gbọ́n lélẹ̀ màmá lélẹ̀ torí a ní wọn lọ́mọ a ní wọn lẹ́gbọ́n a ní wọn ní màmá bẹ́ẹ̀ ni àwọn màmá mi àwọn obìnrin mi wọn kì í fẹ́ kí àwọn sisi bíi tí wọn kọ́ máa tọ́jú àwọn ọmọ wọn wọn máa láìkì bí àwọn mọ̀mọ́ mọ̀mọ́ mọ̀mọ́ torí ọkọ dé kọ́ lọ ṣàánú. àwọn alágbàtọ́ mi wọ́n ti ṣe kí ni wọ́n ti jẹ́ kí àwọn ọmọ di olóríire ọmọ torí pé àwọn òbí wọn wọn ò fi bẹ́ẹ̀ ráyè rárá àti rárá wọ́n wá mọ̀ fáwọn ní alágbàtọ́ tó ṣe kíni tó yanrantí tó dúró re tó kójú òṣùwọ̀n tó mọṣẹ́ tó ń ṣe wọ́n wá ṣe kíni wọ́n wá gbé gbogbo ẹ̀ lé lọ́wọ́ pé ah wo ẹ máa gba ọmọ ẹ náà ni <laughs> àwọn ọmọ ẹ ni wọ́n yá tọ́jú wọn mo tún ní by phone sì máa jáde jọ nítorí àwọn ọmọ ẹni àwọn ọmọ ẹni báyìí pé màmá ni wọ́n mí àwọn ọmọ yín ni ẹ wọ ẹ lọ tọ́jú àwọn ọmọ yín jàre wọ́n dẹ̀ ń gba sálárì wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n ṣe déédéé alágbàtọ́ mi ìtorí ẹ̀ ń tọ́jú ẹ̀ dáadáa ó nílé tóun gbé fẹ́ kàn tẹ́lẹ̀ àmọ́ nígbà tó rí ìhà tí ẹ kọ sí pé ah come over to my house come and stay with me just let us be family ọmọ mélòó lẹ bí bí ẹyọ kan bí méjì ẹ jẹ́ kí mo náà wá yìí nù wọ́n wá múra wọ́n lé koko pẹ̀lú ìtọ́jú yìí wọ́n á máa tọ́jú àwọn ọmọ. sábà wo ìròyìn kan tó ṣẹ̀ṣẹ̀ trend lọ ẹ rí i pé ìkan nínú àwọn ìlú mọ̀ọ́ká wa tó bí ìbejì kì í sábà máa ṣe àfihàn àwọn ìbejì yìí tó bá ń ṣe social media videos and all that ó máa kọ́ àwọn ìbejì torí ó pẹ́ kó tó wá ìbejì kó tó tún rí ìbejì o gbogbo yín lè máa tún ẹni tí mò ń sọ yìí kò kí ń ṣe àfihàn ojú àwọn ọmọ ìrárá àti rárá ó wá jẹ́ èèyàn kan tó jẹ́ wípé ó love kó máa jó kó máa já ó máa ẹ àti mẹ́tẹ́ ń sọ̀rọ̀ nípa ẹ̀ kó máa jó ní kété tó rí àwọn kan tí wọ́n jó bó ṣe lọ bẹ́ẹ̀ sí wọn láàrin ni yẹn ló bá fi ọmọ lẹ̀ ó ti gbàgbé pé òun ò tí ì fẹ́ káwọn ọmọ yẹn máa ṣe kí ni kán máa ṣe oríṣiríṣi lórí social media kán máa tiẹ̀ rí ojú wọn kíákíá ni alágbàtọ́ yẹn mú àwọn ọmọ méjèèjì yìí ló lọ búlọ́ọ̀kì ojú wọn ló ṣe báyìí pé ah màmá yìí ti fà ọmọ ilé o ẹ wò ó màmá yìí celebrity yìí kò sọ nǹkan kan àwọn èèyàn ni wọ́n gbé ìròyìn káàkiri àgbàrá yìí pé ah àwọn nani i nani tí celebrity yìí gbà nani gidi ni o nani tó dáa ni nani alárùbáríkà ni o in fact àwọn èèyàn ní this nani sabi work this nani na him this person suppose collect this nani kìnìkan kìnìkan kìnìkan. ẹ jẹ́ ká ṣe kí ni ká nífẹ̀ẹ́ wọn kọ́ bá lè ẹlòmíì ẹ bá nífẹ̀ẹ́ látẹ̀ní dọ̀la nani yẹn ìkà tó bá fẹ́ wà nínú ẹ̀ tó bá fẹ́ ṣe ó máa ṣe. tá mọ ọkọ tí àwọn elédè gẹ̀ẹ́sì ń pè ní legends legends ṣe rí àwọn ọmọ míì tí wọ́n wà nílùú òyìnbó tí wọ́n wà ní káàkiri àgbáláyé tí wọn ò sí nàìjíríà mọ́ wọn ò lè ṣe kí wọ́n má dárúkọ nání wọn wọn ò lè ṣe kí wọ́n má dárúkọ alágbàtọ́ wọn wọn ò lè ṣe kí wọ́n má dárúkọ caregiver wọn torí pé kí ni wọ́n ní ipá tí wọ́n ti kó nínú ayé wọn ẹlòmíì ẹ máa sọ ma ah i can't forget nani kìnìkan kìnìkan she's been so nice eh, can you remember òun ló kọ́ wa ní assignment wa ní kìnìkan kìnìkan ah ó tó gbà kan tí mo fẹ́ fail mọ́ mi ò ráyè mi ah nani kìnìkan kìnìkan àwọn náà step up pẹ̀lú mi pé you have to pass your exam you have to do this nani tó ju nani lọ ni à ń perú àwọn nani báyìí tẹ bá dẹ̀ rí irú àwọn caregiver tá à ń sọ irú àwọn alágbàtọ́ tá à ń sọ wọ́n máa ń ṣe kí ni àwọn ọmọ yẹn máa ń fa àwọn lọ́wọ́ sókè àwọn ọmọ yẹn máa tún ṣe kí ni wọ́n máa ń fa àwọn ọmọ wọn ní ọwọ́ sókè. alágbàtọ́ mi kò gbàgbàkúgbà alágbàtọ́ mi ò gbàgbàkúgbà rárá àti rárá níṣe ló máa ṣe kí ni ló máa mú ìwé tí àwọn ọmọ yìí ń kà ló máa mú lókùnkúndùn á mú lókùnkúndùn pé à báyìí ni wọ́n ti ṣe ń ṣe o báyìí ni wọ́n ti ṣe ń ṣe o kódà gan yóò dìyà wọn nípasẹ̀ wípé wọ́n ṣe rere fún nínú ilé yẹn wọ́n ṣe rere fún wọ́n ṣe rere fún ó máa ṣe kí ni ó máa ṣe títí ẹ̀ lọ́nà tó tọ́ àti èyí tó yẹ. ẹ wo ó ní àwọn ìdílé kan ìyẹn fámìlì kan tó jẹ́ wípé màmá wọn ilé ìfowópamọ́ ló ti ṣiṣẹ́ bàbá wọn ilé ìfowópamọ́ ló ti ṣiṣẹ́ wọ́n ti di ọ̀gá ní kété tí wọ́n di ọ̀gá ni wọ́n bí ọmọ kìíní wọ́n rí i pé kò rọgbọ rárá àti rárá àti fipò náà sílẹ̀ kò tún wá ṣe kí ni kò rọgbọ kí ni wọ́n ṣe wọ́n tara ṣàṣà wọ́n bọ́ síta gbangba láti pé àwọn rí caregiver ìyẹn alágbàtọ́ tó ṣe kí ni tó dúró re ní kété tó ń rí alágbàtọ́ yìí alágbàtọ́ yẹn ni pé kán fi ọkàn balẹ̀ pé kán ṣáà máa ṣiṣẹ́ lọ kó o máa ṣe kí ni òun máa ṣe ohun tó tọ́ àti bó ti ṣe yẹ kódà gan tí arábìnrin bá ní oyún báyìí ẹ rò pé bóyá ìyá ẹ ni alágbàtọ́ yìí díẹ̀ náà ni ó fi dàgbà ju ìyàwó lọ alágbàtọ́ ìdúró ti gbogbo àwọn ọmọ ìkíní ìkejì ìkẹta ìkẹrin wọ́n ṣe ń bí wọn báyìí ọwọ́ alágbàtọ́ ìran bí sí aṣàṣe gbogbo ẹ̀ pẹ̀lú ìwé o bí tíṣà bá wọnú lé tán kí ni assignment yìí o kí ni kan kí ni kan títí títí títí àwọn ọmọ yìí wọn ò fi bẹ́ẹ̀ mọ̀ ya wọn tààrà wọ́n ṣàmà ń kígbe nani kí ni kan kí ni kan nani kí ni kan kí ni kan nani nani òun gangan ni wọ́n mọ̀ ẹ wò ó nígbà tí àwọn màmá yìí tí wọ́n dàgbà màmá wọn ò fi nání ilé wọ́n jọ ń dàgbà sínú ilé lọ ni wọ́n jọ ń dà bẹ́ẹ̀ ni àwọn àwọn òbí wọ́n ń tọ́jú àwọn ọmọ nání káàkiri ibi tí wọ́n wà títí títí títí pépé ìyá ìyẹn ìyàwó ìyàwó tó wà nínú ilé yẹn ó ní ìpèníjà ara ó ti darúgbó nání yẹn náà ń dàgbà pẹ̀lú wọn bó ti ṣe ń darúgbó nìyẹn náà ń darúgbó tó ti di family member wọn ní kété tí àwọn ọmọ ìwọ́n ti lọ sí ìlú òkè òkun bó ṣe dé báyìí pé àwọn ń gbé màmá wọn lọ sí òkè òkun pẹ̀lú àárẹ̀ tó ń ṣe ìyá wọn o níbẹ̀ ni bàbá wọn bá ní à ah, ìyẹn náà dá bá ní àwọn ò lè ṣe kí àwọn máa mú nani náà dání o torí pé kí ni <laughs> òun nìkan ló lè ṣe kí ni ṣe ìtọ́jú ìyá àwọn. Ah! arábìnrin yẹn wò báyìí pé ah, <laughs> kí ni wọ́n ṣe no bó ṣe da èbó lẹ̀ nìyẹn. Nani, you have been with us for a long time. You take good care of us. Ẹ ò fi wá sílẹ̀ nígbà kankan. Ah, Nani, ẹ̀yin nìkan lẹ lè ṣe kí ni? Ẹ̀yin nìkan lẹ lè tọ́jú màmá wa tá a bá dọ̀hún torí pé kí ni àwa gan ò ráyè ẹ wá wo àǹfààní tí alágbàtọ́ yìí ní àti àwọn ọmọ alágbàtọ́ mẹ́tẹ̀ẹ̀ta àti alágbàtọ́ ni wọ́n jọ lọ sí òkè òkun alágbàtọ́ wo ni wọ́ caregiver wo ni wọ́ iṣẹ́ wo ló ń ṣe nínú tẹ̀lé àǹfààní wo ló ń ṣe wọ́n tó lẹ̀ tún gba alágbàtọ́ náà kí ni relationship ẹ pẹ̀lú alágbàtọ́ ṣé ò ń ṣe wọ́n dáadáa àbí ò ń ṣe wọ́n dáadáa Yusuf Olúbùsọ́lá ni orúkọ ti tèmi ó ti ń dùn mọ́ yín ẹ ti ń kọ́ ẹ̀kọ́ lọ́lọ́kan òjọ̀kan òkè gbogbo àwọn àtẹ̀ránṣẹ́ yín mo ti rẹ́dì láti gbà wọ́n àtọ́rísí tv lórí facebook àtọ́rísí tv lórí twitter àtọ́rísí tv lórí instagram ẹ tẹ àtẹ̀ránṣẹ́ sí ọ̀dọ̀ ti tèmi náà at Yusuf Olúbùsọ́lá ẹ ṣe kádókè lọ́hùn ká lọ gbádùn reach till I die láti ọwọ́ Daniel that Kiss Daniel tí a bá padà dé ah, segment mo like to gbásùkì tó ta yẹ́rẹ́yẹ́rẹ́ mò ń bọ̀. ètò wa ètò yìí akínyìn ó sì tẹ̀sí iwájú yàtọ̀ mi lórí pẹ̀ love ẹ̀ láìkẹ̀ back to back yusuf olúbùsọlá ni orúkọ ti tèmi funky ọmọ ẹlẹ́tọ̀ gbàásì lórí amóhùnmáwòrán Orísun a tẹ̀síwájú pẹ̀lú gbogbo mèremère tí àwọn alágbàtọ́ wa máa ń ṣe àti ìpalára mi ò tiẹ̀ tí bọ́ sí ìpalára rárá àti rárá so let me just wrap up ṣé ẹ rí àwọn tí wọ́n máa ń tọ́jú àwọn ọmọ wa àti àgbà wa káàkiri tí à ń pè ní caregiver yìí yìí tó bá mọṣẹ́ ẹ̀ ṣe dáadáa kò ń ṣe nítorí owó o wọn ò bá fún ẹ ní owó kan fún ẹ ní dúkìá ẹ àtinú ló yẹ kí iṣẹ́ yẹn kó ti máa wù ẹ́ àtinú ló yẹ kí iṣẹ́ yẹn ti máa jáde so a caregiver is not after money ẹ ó yẹ ká máa ṣe iṣẹ́ ìpè ah iṣẹ́ tí mo yàn láàyò ni ẹwẹ̀ ẹ̀ adé lókè òkun ó ní àwọn àwọn míì tó jẹ́ pé you know iṣẹ́ tó ń ṣe nìyẹn iṣẹ́ tó ń yàn láàyò nìyẹn wọ́n dẹ̀ níbi you know uh, department tẹ́pẹ́ máa ní ìwọ lọ báyìí ìwọ lọ báyìí ìwọ lọ báyìí ìwọ lọ báyìí iṣẹ́ tó ń yàn láàyò ni kódà gan àgbà yẹn ò gbọ́dọ̀ wúkọ́ àgbà yẹn ò gbọ́dọ̀ ṣubú àgbà yẹn ah wàhálà tẹ́ bá ń bọ̀ wàhálà wàhálà so wọ́n máa ń mu lọ́kùnkúndùn nítorí pé kí ni iṣẹ́ tí wọ́n yàn láàyò ni ẹ jẹ́ ká yan iṣẹ́ yìí láàyò ẹ má jẹ́ ká wo ibi tí owó ti ń jáde nínú ẹ̀ rárá àti rárá iṣẹ́ yìí ní àlùbáríkà o so kí wá ni ìpalára tó wà nínú ká máa ṣe kí ni ká máa tọ́jú ìyẹn kẹ́gíba ìwúwà òun náà máa ń wù nígbà míì tí ò tiẹ̀ da rárá àti rárá so àwọn alágbàtọ́ míì wọ́n ti sọ ilé tí ó lówó wọ́n ti sọ di ilé ahọ́n ṣé mo gẹ̀ẹ́tì ẹ̀ dáadáa ilé tó pé kò jámọ́ kankan mọ́ a wealthy house wọ́n pull it down wọ́n sọ di ilé tí ò sí nǹkan kan sọ di ahoro. ẹ rí ilé míì tó jẹ́ wípé wọ́n ní owó wọ́n ní dúkìá wọ́n ní gbogbo ẹ̀ àmọ́ ní kété tí alágbàtọ́ ìyẹn caregiver tó wọlé wá ṣiṣẹ́ báyìí ó ṣe kí ni ó ṣe jàǹbá síbẹ̀ ni ṣe rí gbogbo àwọn movies náà wò lọ́lọ́kan òjọ̀kan yẹn ó tán ni o torí pé kí ni alágbàtọ́ míì tó bá wọnú ilé á ní ah ilé yìí máa rẹwà o ah ilé yìí máa fún àyìn ọlọ́run mo mọ̀ ṣe ń wo mọ̀ bójú mi jẹ́ ẹ̀ àbẹ́ẹ̀rí gbogbo rẹ̀ rèé ló ṣe sẹ́ńsẹ́ńsẹ́ń gbogbo ẹ̀ pẹ́ lọ ó pẹ́ lọ ń pe màmá mi bí ṣe wọnú ayé mọ́ nìyí tí ó fi mọ love mi tí ó mọ love mi tí ó mọ love mi òun lọ pọ́n súnkàn báyìí ní ìsinyìí o. iṣẹ́ tó yẹ kó ṣe kò gbájúmọ́ àti ba ilé ìjẹ́ òun ni ọpọ́n súnkàn màmá náà tó fi sílẹ̀ sílùú ìyẹn náà ti rí i pé ọmọ òun ti bọ́ sínú ilé ọlá wọ́n wọ́n máa ṣe oríṣiríṣi ìkà láti ba ilé yìí jẹ́ ìgbà yẹn ló máa sí nǹkan sára á ní kó fi kan pa ojú tọ́gà bá ti rí láàárọ̀ báyìí ó máa máa wò ó ní ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mọ̀ kí lẹ̀ ẹ́ jẹ kí lẹ̀ ẹ́ mu irọ́ ni o kí lẹ̀ ẹ́ jẹ wọ́n ti po gbogbo wọ́n ti pomi sódà pọ̀ gbogbo ẹ̀ á wá lẹ́rìí oríṣiríṣi nǹkan á máa ṣẹlẹ̀ nínú ilé oríṣiríṣi nǹkan á máa ṣáà dàrú ìdá á máa dàrú dàrú máa rí ilé àwọn olówó mi ẹ̀kan máa rí pé gbogbo ẹ̀ lọ ọlọ́run kó ṣọ́ wa kó gbà wá lọ́wọ́ àwọn tí wọ́n ń báyàn tọmọ yìí tó jẹ́ pé nǹkan míì ni wọ́n bá wọ inú ilé. a máa pa àwọn míì ní gbọkọgbọkọ torí pé kí ni nǹkan wá wọnú ibẹ̀ òun ni pé káwọn náà di olówó kí wọ́n má ṣe ń rí mọ̀dám tí mọ̀dám ti ń wọ you know, um, designer hair fine girl gbogbo ẹ̀ ah kémi náà tiẹ̀ mọ wọ arú mọ́tò ìbáyìí ní ìsìn ẹ̀ ṣáà ní pé gbogbo ẹ̀ á change ọ̀gá ó di madam madam ó di i mean ọmọ ọ̀dọ́ máa di madam madam á di nǹkan míì kalẹ̀ torí pé kí ni wọ́n fẹ́ kí àwọn èèyàn kó wá tọ́jú ọmọ wọn. ṣé ẹ rí àwọn alágbàtọ́ wa yìí lọ́lọ́kan òòjọ̀ kan ìmíì tó ṣe ń wọnú ilé yìí báyìí ó máa ṣe kí ni ó máa bà márèèjì yẹn jẹ́ nípasẹ̀ wípé òun nìkan ni kí ọ̀gá máa rí kí ọ̀gá máa rí kí ọ̀gá máa rí. àwọn alágbàtọ́ ta tún sọ lọ́lọ́kan òjọ̀kan yìí àwọn míì fúnra wọn àwọn ni wọ́n sọná sínú ilé àwọn míì ni wọ́n fi mọ̀dám tí ẹ̀rín wò yẹn sínú wheelchair àwọn míì náà ṣe kí ni náà mú àwọn ọmọ tí wọ́n sọ pọ́lọ́ wọn di nǹkan míì nítorí pé bóyá wọn ò sanwó wọn ní déédéé àbí bóyá wọn jágbe mọ́ àbí ó ṣe àṣemáṣe kan wàhálà ti dé nìyẹn tí wàhálà bá dẹ̀ ti dé báyìí àwọn ọmọ ni next thing àwọn family torí ẹ lówó lọ́wọ́ ẹ lọ́lá ẹ wá jẹ mí ní two month salary mo tún wá ń béèrè lọ́wọ́ yín ẹ tún wá ń fi egungun lé pẹ̀lú gbogbo iṣẹ́ tí mo ṣe hmm. tó bá ti ṣe ohun yẹn báyìí oríṣiríṣi la máa ṣẹlẹ̀ ló já sí wípé àwa tá a ní àwọn báyìí ní ọ̀dẹ̀dẹ̀ wa ẹ má jẹ́ ká fi àdúrà sílẹ̀ nígbà kankan àdúrà láàárọ̀ àdúrà lọ́sàn-án àdúrà ní relationship yín pẹ̀lú àwọn tẹ́ ń bá gbé o àdúrà ní relationship yín pẹ̀lú àwọn alágbàtọ́ yín bẹ́ẹ̀ ti ṣe rẹ́rìn sí wọn báyìí ẹni bá mọ speaking tongues tí mò ń ṣe ilé ìsìn ọmọ jésù lèmi yóò mọ fáyà rẹ lọ ni ẹni tó bá dẹ̀ ṣe kí ni tó jẹ́ pé mùsùlùmí òdodo ni tẹ bá ti kí tán báyìí láàárọ̀ báyìí ló dífá fún ẹlòmíì tó jẹ́ wípé kó tó gba alágbàtọ́ báyìí yóò kọ́ lọ sórí òkè yóò gba bíbá yìí lọ yóò gba bíbá yìí lọ yóò mọ orúkọ rẹ̀ lọ ẹ dákun kó ṣe kó fi ṣe jàǹbá o wọ́n fẹ́ mọ̀ bóyá ó máa ṣe kí ni ó máa ṣe dáadáa fún wọn ni àbí kò ní ṣe dáadáa fún wọn. ẹlòmíì bá máa ní àrá rárá o ẹ má gbà sọ́dọ̀ ẹ má ní àrá ẹ mọ̀ ní sólọ́hùn torí pé kò ṣe kí ni ọmọ dáadáa ni ó ṣe ọmọlúàbí. so nǹkan tí mò ń sọ ni wípé pẹ̀lú pé bẹ́ẹ̀ ṣe ní relationship tó dáa àti tí ò dáa pẹ̀lú wọn èyí tó bá máa ṣe ìjàmbá yóò ṣe ìjàmbá ló já sí wípé ẹ̀yin gan nílò láti jára yín pẹ̀lú àdúrà tẹ́ ẹ rí àwọn alágbàtọ́ tá à ń sọ wọ̀wọ̀n gbogbo yìí tá bá ti ń tẹ̀lé wa lọ ṣọ́ọ̀ṣì together náà ibẹ̀ láti máa máa láwọn àríṣà díẹ̀ díẹ̀ díẹ̀ àwọn alágbàtọ́ mi ò dẹ̀ ń ṣèkà o àmọ́ ó lè jẹ́ wípé ilé tí wọ́n lọ yẹn wọ́n ń ṣe oríṣiríṣi ìkà fún ara wọn míì tó jẹ́ pé wọ́n ti ṣe ń gba alágbàtọ́ náà ń ṣèkà fún un tábà wá wúrú wà bẹ́ẹ̀ yẹn pẹ̀lú àwọn alágbàtọ́ wa ẹ jẹ́ ká ṣe kí ni ká dẹ́kun ẹ̀ ẹ jẹ́ ká dẹ́kun ẹ̀ torí pé kí ni ẹ̀yin náà fẹ́ rere fọ́mọ yín ẹ̀yin náà fẹ́ kí nǹkan tó dáa kó ṣẹlẹ̀ sọmọ yín ẹ̀yin náà dẹ̀ fẹ́ kí wọ́n tọ́jú ọmọ yín dáadáa bẹ́ẹ̀ bá sí ilé ẹlòmíì má ṣe kí ni ó má gbọ́n o mo ní arábìnrin kan tó sọ fún mi pé ṣe orí ọmọ yẹn mi ò láìkí ẹ o èmi kẹ látìgbà tó ti ṣú omi tó kọ́kọ́ dé mi ì tí ì rí ànádá ọmọ ọ̀dọ̀ bó ṣe dé báyìí first week báyìí ó wò mí báyìí face to face pé ah dẹ́ẹ̀dẹ́ mẹ́ra họ o iṣẹ́ tèmi wá ṣe mí mi wá para mi mo ló sọ fún yá ah, ó sọ fún mi <laughs> àbùsọ́lá ó sọ fún mi face to face mo ní eléyìí eléyìí eléyìí náà ń pè ní ó gbóná fẹ́lifẹ́li mo ní kí lẹ wá ṣe fún èmi ò délé yín mọ́ o olúfúsọlá mo lé mi òde lẹ́yìn dákun bẹ́ẹ̀ bá ṣe ń jẹ lóró ti ṣẹ̀ṣẹ̀ ń wò mí gan láti ìjọ kẹta pé àǹtí sọ̀rọ̀sọ̀rọ̀ yẹn lélẹ holy ghost fire ẹ̀yin aráalé so ó ní tóun ṣe gbọ́ báyìí àtìgbà yẹn lòun ti nice owó mà nice o bẹ́ẹ̀ ló ní à mọ̀dàn mi mo wá mo wá ìtẹ́fi láìkì mi báwo ní à mo láìkì ẹ̀ ọmọ dandan ni ẹ̀ ìwọ kẹ̀ bébì best best wa mo ní òde ń ṣe ogun ilé ìfúnnilé àwọn ní à Olúbùsọ̀lá tí mo lọ́mọ nlé mo dẹ̀ ń jáde gbogbo àgbọ̀mà actress ẹni tá à ń sọ mo ń lọ location gbogbo bàtà ni má fọmọ tì kò yá tí ẹ máa láìkì ẹ kódà tó bá tún láti location ọ̀kìrìkà tó bá fún àyìnbá yá choose bíi méjì mẹ́ta á tún pò mọ́ mi yan màá ní orúkọ ẹ̀jẹ̀ Jésù ẹ̀ òróró mi wẹ́ mo fi ń yínú ilé kò dẹ̀ ṣì jàǹbá kankan fún mi torí pé kí ni ẹni yìí ti mọ irú ọmọ ọ̀dọ̀ tó ní mọ̀wá fún níwà ó yà ṣe lóní fẹ́rẹ́ jókè ó yà ń ṣe gbogbo ẹ̀ kó máa ṣe kí ni kó máa ṣẹ̀tì mí ṣàní mo ní délé wọn mọ́ <laughs> ni mo ní délé ẹ mọ́ <laughs> kò yẹ yín ọmọ ọ̀dọ̀ míì tí a sílé ìyẹn caregiver ó ti ṣe kí ni ó ti bá yé àwọn ọmọ jẹ́ lẹ́yìn ìmí ti bá ọmọbìnrin tí wọ́n bí lò ó bá lò bá lò bá lò ó sì ń sọ fún wípé bí àwọn òbí ẹ̀ bá gbọ́ pẹ́rẹ́ òun máa pa you don't tell your parents what I do to you you tell your parents I kill you ọmọ náà máa máa jáyà fẹrẹfẹ kan tẹ́lẹ̀ àwọn ìyágun ọ̀ráyè ọmọ náà ló ní kínní wọ́n ti fi gbogbo ẹ̀ lé ẹni tí ń tọ́mọ lọ́wọ́ àwọn kẹtẹkà àmì oníkẹtẹkà àwọn caregiver mi alágbàtọ́ mi tó jẹ́ obìnrin wọ́n tún ṣe gudugudu méje yàyà mẹ́fà fóbìnrin tó wà nílé kò sí ìtafẹ́fẹ́nútọ́ àtọkùnrin wọn àtobìnrin wọn bí ò kì í ṣe pé ká ṣe kí ni ká ní ìbáṣepọ̀ relationship tó smooth pẹ̀lú wọn ká má ba lè ṣe kí ni kàndín nínú yọ ká má ba lè kó ìjàmbá láti ara wọn. hey ẹ̀yin aráalé ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ ká gbọ́ gbogbo ọ̀rọ̀ yìí ká jẹ́ kó wọnú akínyẹmí ara wa ọ̀rọ̀ right, ìmọ̀ lérò pé ìgbádùn mo ṣe fún yín back to back àwọn àtẹ̀ránṣẹ́ yẹn ti ń ṣe kí ló ti ń wọnú akínyẹmí ara yín àti Orísun TV lórí Facebook àti Orísun TV lórí Twitter yeah àti Orísun TV lórí Instagram ẹ lè drop ẹ like you know bẹ́ẹ̀ ṣe máa ń drop ẹ drop it like it's hot ẹ lè drop ẹ sọ́dọ̀ tèmi náà àṣìṣù Olúbùsọ́lá ẹ jẹ́ ká tún dókè lọ́n ká tún lọ fi ẹsẹ̀ rájọ́ nínú àwọn orin tí wọ́n béèrè fún tí a bá padà dé màá máa wrap up mo ń bọ̀ káàbọ̀ padà sórí ètò wa ètò yín AkiiYin o yes guys olórí ọ̀pẹ gbádùn orin tí mo fún yín yẹn you know a ti padà dé à ń tẹ̀síwájú alright so mo sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nípa àwọn tí a fi àwọn ọmọdé lọ́wọ́ àti àgbà lé lọ́wọ́ tí à ń pè ní caregiver púpọ̀ púpọ̀ wọn ló ti ṣe kíni ló ti jólé níná púpọ̀ púpọ̀ nínú wọn ló ti bínú kó àwọn ọmọ pọ̀ sí ojú kan láti ṣe kíni láti jó wọn bẹ́ẹ̀ ni o story yẹn lọ káàkiri pé ah alágbàtọ́ ìwọ̀n ò ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ fún un níṣẹ́ ló plan láti mú gbogbo àwọn ọmọ ó so wọ́n síbì kan ó mú petrol ó fi síbẹ̀ ló bá fáyà ilé kí àwọn ṣe kí ni kí àwọn fámìlì kí wọ́n tó dé. ṣé ẹ rí i pé wọ́n ní gudugudu méje yàyà mẹ́fà iṣẹ́ lọ́wọ́ òun ni wọ́n ń ṣe yẹn ẹran alẹ́ ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ ká tọ́jú wọn dáadáa èyí tá a bá dẹ̀ rí wípé ó ní àwọn ìwà kan ló ní kọ́lọ́fín kọ́lọ́fín ẹ máa bá a lò bẹ́ẹ̀ pẹ́ndì ni ìgbà tẹ máa fi ṣe kí ni tẹ máa fi rí ẹlòmíràn tẹ máa gbà sílé bó dẹ̀ tún sọ̀rọ̀ nípa wípé kọ́ máa bára wọn lò pọ̀ kọ́ máa bá ọmọ lò pọ̀ nínú ilé kán ba yé ọmọ jẹ́ ẹ wo ìmí nínú wọn ó ti ba yé ọmọ jẹ́ ba yé ọmọ jẹ́ yóò tún ṣẹ́yún fọ́mọ yóò ṣe oríṣiríṣi àwọn àwọn òbí wà ní ìlú òkè lọ́hùn àwọn òbí wà níbi iṣẹ́ àwọn òbí ò ráyè wọ́n fi gbogbo ẹ̀ lé lọ́wọ́ ìyẹn ń ṣe lé báṣu báṣu báṣu báṣu ẹ jẹ́ ká ṣe kíni ẹ jẹ́ ká wò fínífínífínífíní a tó ní a fẹ́ ní àwọn caregiver yẹn ní mo rí àtẹ̀ránṣẹ́ ìgbà láti ọwọ́ ìbíkúnlé ìbíkúnlé láti ìlú ìlọrin kí ni ìbíkúnlé sọ ìbíkúnlé sọ wípé nǹkan tó bí ọ̀rọ̀ gangan lónìí tí mo fi sọ̀rọ̀ nípa àwọn alágbàtọ́ ìbíkúnlé sọ wípé àwọn ní alágbàtọ́ kan tó jẹ́ wípé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú ilé wọn níṣe ló ti tú sí gbogbo àwọn tí wọ́n mọ̀ bá wọn níta gbangba lórí street ni àwọn máa lọ báyìí ẹlòmíì máa ní wá ẹni tẹ́ ẹ gbà sílé yìí ó rọ ẹjọ́ yín kiri gbogbo bẹ ṣe ń ṣe gbogbo bẹ ṣe ń plan láti jáde bẹ ṣe ń plan láti lọ Canada gbogbo visa yín gbogbo ẹ̀ pátá ní pátá kódà gan olóhùn bínú òun máa yọ visa kan òun máa wá fún àwa àwọn máa ṣe kíníkan kíníkan òun máa jó kan nínú wọn níná wọ́n ṣe òun báṣubàṣu wọ́n ṣe òun yamayama ó ní a ẹ wọ́n ní tẹ́ bá dẹ̀ rí arábìnrin tá à ń sọ yìí gbogbo ẹ̀ ló ṣe kí ni ló fi níwà ó ní ìwà ìrẹ̀lẹ̀ ẹ̀ lè mọ̀ wípé ó ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn àfìgbà tí àwọn ará àdúgbò tí wọ́n pè é pé áà eléyìí pọ̀ jù a máa nílò láti ṣe kí ni láti pe ọ̀gá ẹ̀ láti bá a sọ tó bá jẹ́ pé ará àdúgbò tí à ń sọ ìkò ní inú re sí àwọn fámìlì yẹn pé àwọn fámìlì wọn ti finish wọ́n ti finish ni o ní kété tí arábìnrin tẹ gbogbo àwọn àtẹ̀ránṣẹ́ mo ní à mo nílò láti ṣe kí ni láti sọ̀rọ̀ nípa àwọn alágbàtọ́ wa tí wọ́n bá wọn tí wọ́n bá wa tọ́ àwọn àgbàlagbà tí wọ́n bá wa tọ́ àwọn ọmọ kéékèèké lónírúurú. ṣé tí wọ́n tún wá rí nǹkan tó ṣẹlẹ̀ ṣé ẹ rí àwọn alágbàtọ́ wa ìpàápàá tá a fi sí ọwọ́ àwọn àgbàlagbà ṣé a máa ń yọjú sí wọn ṣé a máa ń yọjú sí wọn torí pé kí ni ó máa ń ní àwọn nǹkan kan tó máa ń jáde lórí ẹ̀rọ ayélujára ìyẹn social media tá a máa ti rí àwọn alágbàtọ́ ìtí in fact alágbàtọ́ yẹn ó ń gbá màmá yẹn ní etí ó ń gbá nímú ó ń gbá ní ẹnu láì mọ̀ wípé wọ́n ti sẹ́ẹ̀tì kámẹ́rà tó lọ́mọ̀ pé ìyá yìí èfè ní dọ́là hospital lẹ́nì hospital dọ́là kí ló fà á tí ìyá yìí máa ń ṣàárẹ̀ ní gbogbo ìgbà àwọn fámìlì bá sẹ́ẹ̀tì kámẹ́rà sínú yàrá màmá yẹn wọ́n wá rí i pé tí wọ́n fẹ́ fún màmá yẹn lóúnjẹ ìgbà tí ni màmá yẹn máa ní kí ló dé má nà mí mọ̀ má nà tó ẹ bá dẹ̀ sọ fún àwọn ọmọ yín ẹ wò tán bá jáde má tún fún yín dọ́bù ẹ̀ torí ẹ̀ lè fi iṣẹ́ pa mí màmá ẹ ò lè fi iṣẹ́ fẹ́ fi pa mí how many times ẹ bẹ yàgbẹ́ lé ní how many times ẹ bẹ tọ̀ lé ní bó ṣe ń sọ ni ẹ sí màmá máa ẹni má bínú má bínú àbẹ máa sọ fáwọn ọmọ yín rárá rárá mi ò ní sọ gbogbo ẹ pátápátá ni wọ́n tape gbogbo fídíò yẹn pátápátá ni wọ́n tape sílẹ̀ wọ́n tún wá ní tó bá fẹ́ fún ìyá yẹn lóúnjẹ torí gbogbo eyín ìyá yẹn ti ká ìyá yẹn ò lè jẹun dáadáa wọ́n ní a máa fi spoon báyìí a máa fi gún ìyá yẹn nímú ni a máa bí pé kó ṣàfikí ìyá yẹn kú ìyá yẹn kọkù wọ́n ló tún sọ wọ́n ní pé ìyá ṣẹ́ẹ̀ ní kú ni ìyá ṣẹ́ẹ̀ ní kú kí n balẹ̀ máa tọ́jú àwọn kéékèèké ṣẹ́ẹ̀ nìkan lè fẹ́ pa mí ni lẹ́yìn kíní kan kíní kan bẹ́ẹ̀ lọ́ọ́ máa bá ìyá yẹn sọ̀rọ̀ oríṣiríṣi tí ìyá bá ní ah, báwọn ọmọ mi bá dẹ̀dẹ̀ máa fẹ́ jọ́sùn ọmọ tó bá ti bí yín dá ah, àgàgà àkọ́bí ọmọ yín yẹn tó bá délé lẹ́ni tẹ́ ẹ bá sọ kankan fún ebi ní báyìí rojọ́ máa sọ sọ́ọ̀rì náà ní kíkọ́ má bínú àmọ́ tán bá jáde láàárọ̀ màmá ó ti máa fi ojú yín rí màmá yẹn àti ní ah, mi ní sọ o mi ní sọ o alágbàtọ́ ìyẹn caregiver ló ń ṣe arúgbó wọn níjàǹbá wàhálà láti pa ẹ̀yin aráalé ẹ jẹ́ ká ṣọ́ra ká ṣọ́ra ṣe ká jẹ́ kí gbogbo ọ̀rọ̀ yìí kó wọ̀ wá lára láti mọ ohun tó tọ́ àti ohun tó yẹ láti ṣe pẹ̀lú àwọn caregivers wa pátá ní pátá. Yusuf Olúbùsọ̀lá lórúkọ tèmi aka Funky Girl pọ́ńkì ọmọ ẹ̀lẹ̀ tó gbásìkì tó dùn tó kí tó yí gbogbo ẹ tẹ̀lé wa káàkiri lórí social media wa àtOrísun TV lórí Facebook àtOrísun TV lórí Twitter àtOrísun TV lórí Instagram ẹ lè drop message sọ́dọ̀ tèmi náà àtisù Olúbùsọ̀lá ká wá fi ire ìdùnnú àti àlàáfíà ká fi pàdé nígbà mìíràn ire o. Mwah.